Kaftan TV Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà. èmi lọ́mọ eléèrè tó ń pèdè ọmọ olórin tó ń kọrin mo tún ti gbára mi ràn dé òwe bá mi mú jó ẹ̀yin omi tẹ́ wọ́n wà ń lé èmi ni ọmọ yín Sàdémọ́lá Suzy Ògúnsìsì ẹ wo. ojú ẹ fi wò wá ní fọ lórí Kaftan TV Yorùbá la wà ṣàfojúsùn ayé tó rẹwà ẹ wo ẹ má yí kúrò ń bẹ ó pọ̀ gan. Kaftan TV Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà gbogbo aráalé àti ẹ̀yin èrògbòrò gbogbo ọkàn tí ń wòran wa lágbàáyé a kí yín ẹ káàbọ̀ padà sórí ètò gbàgede ìlú níkànnì Kaftan television yorùbá tá a ti ń ṣe àfojúsùn ayé tó rẹwà <laughs> ah, lábala ọ̀rọ̀ tó kẹ̀yìn aráàlú gbọ̀ngbọ̀ngbọ̀n ẹ̀ ni àkànlòyé àlejò wa ó ti wọlé sílé agbára pẹ̀lú wa ní ẹ̀ mo wí fún yín lẹ́ẹ̀kan gbà bẹ̀rẹ̀ ètò yìí pé ẹja ńlá ní ìwọ wa tó gbé wá sórí ètò ní òní ẹ jẹ́ kí n máa ṣe àfihàn ojú àlejò wa àwọn ni comrade olúṣọlá akébínú tí wọ́n jẹ́ ààrẹ ẹgbẹ́ ọ̀dọ́ ẹ̀kímògún ondo ẹ̀kímògún youth congress mm. londo kingdom ẹgbẹ́ àwọn ọ̀dọ́ ẹni tó jẹ́ ààrẹ gbogbogbò fún ẹgbẹ́ ọ̀hún iná ni àlejò wa tàgbé wa sórí ètò lónìí àlejò wa akínyẹ káàbọ̀ sórí ètò lónìí o. ẹ ṣeun atọ́kùn ẹ ṣe ojú ẹni tí yín inú mi dùn láti wà pẹ̀lú yín lẹ́nu fún ìsòrí ètò. ẹ ṣe púpọ̀ ẹ káàbọ̀ ẹ wọn ní gẹ̀ẹ́sì wọn ni you are welcome sir. ẹ dáa ẹ̀yin èèyàn <clears throat> kókó pàtàkì tá a fi gbé àlejò wa wá sórí ètò yìí ni wípé olórí ọ̀dọ́ ni wọ́n ààrẹ ẹgbẹ́ ọ̀dọ́ ní Ondo Kingdom ti ilé toko <laughs> nílẹ̀ yìí àti lókè òkun torí gbogbo ọmọ Ondo Kingdom tó bá wà lókè òkun tí wọ́n bá ti ń wálé wọ́n mọ̀ pé a ní ààrẹ kan lọ́dọ̀ wa ń bí wọ́n jẹ́ ọ̀dọ́ tí wọ́n jẹ́ ààrẹ fún gbogbo ọ̀dọ́ kókó tí a fẹ́ kí wọ́n bá wa pẹ̀kẹ́lù lónìí òun nípa ọ̀dọ́ nínú ètò ìṣèjọba ilẹ̀ nàìjíríà kókó tòní nù tó kàn yín tó sì kàn àwa <laughs> kí ni ipa tí àwọn ọ̀dọ́ ń kó tá a bá ń sọ nípa ìṣèjọba orílẹ̀-èdè nàìjíríà èdè gan-an nù tí àlejò wa tó fi wọlé agbára yìí ó dáa ká má bàa ojú òpó lọlé olóró ká má dènà pẹnu ká má fi ọ̀pá pọ̀lọ̀pọ̀lọ̀ pọ̀pọ̀lọ̀ àlejò wa lẹ́ẹ̀kan sí ẹ káàbọ̀. ẹ káàbọ̀ sórí ètò ẹ̀sìn wa tọkàn. ṣé tẹ̀ rí lórí àkòrí tí a fẹ́ mẹ́nubà nílé nìyí mo tẹ̀ fẹ́ ká kọ́kọ́ ti fi pẹlẹbẹ mọ́lẹ̀ jẹ́ pé ta gan ni ọ̀dọ́. tá sọ nípa ọ̀dọ́ ta lọ̀dọ́ ta la lè pè lọ́dọ́. ẹ̀ẹ́dẹ́ka wò ta lè pè lọ́dọ́ ọjọ́ orí hmm. la máa fi ń wo ọ̀dọ́ hmm. oríṣiríṣi ìlú. E, ni wọ́n ti wò ní òtí àgbáyé àwọn obìnrin wọ́n wò ọmọ ọdún méjìdínlógún hmm. sí ibì míì wọ́n wò pé méjìdínlógún sí márùnlélógún hmm. àwọn ibì míì wò wọ́n ní méjìdínlógún sí ọgbọ̀n hmm. àwọn ibòmíì wò wọ́n wò sí méjìdínlógún sí ẹ̀ẹ́. Eh, àádọ́ta eh, thirty five. Eh, eh, márùndínlógójì. márùndínlógójì hmm. ṣùgbọ́n àwọn bí ìlú kọ̀ọ̀kan bá ṣe rí hmm. ló máa ń jẹ́ kí ìwòye wọ́n ṣe ń pe ọ̀dọ́ yẹn kó yàtọ̀ hmm. ohun tí ohun tí ètò ọ̀dọ́ tó bá wà ní pé ó ní àwọn ọjọ́ orí kan ní àwọn ìlú kọ̀ọ̀kan tó jẹ́ pé agbára ò tí ì tọwọ́ wọn ṣùgbọ́n wọ́n sì ní agbára nínú ara wọn tó ní àwọn ètò kọ̀ọ̀kan tó jẹ́ pé ta bá farabalẹ̀ ta gbọ́ ohun tán ṣe àbí kọ́ ta fàyè sílẹ̀ fún wọn wọ́n ní àwọn ohun rere rere tán lè ṣe fún ìlú hmm. láwọn ìlú tí mo sọ pé méjìdín láwọn ìlú kan tọ́mọ bá ti pé méjìdínlógún kò sí nǹkan tágbàlagbà ń ṣe tí ò lè ṣe hmm. wọ́n tẹ̀ máa kúrò nílé wọn ká àwọn Amẹ́ríkà hmm. èmi gan tẹ̀lé máa dá nìkan dágbé kò ju kan dandan kó ti parí ilé ẹ̀kọ́ gíga àwọn ọbẹ̀ yẹn ṣùgbọ́n tá a bá wo ọ̀pọ̀lọpọ̀ ìlú lórílẹ̀‐èdè áfíríkà a rí wípé ọmọ tẹ̀ parí ó ti dà tẹ̀ kàwé èmi ò kàwé agbára ń tètè lé ìdọ́wọ́ wọn àwọn ohun ó ní àwọn ọjọ́ orí kan láwọn ìlú yẹn tó jẹ́ pé a nílò láti farabalẹ̀ fún wọn a tì wọ́n pé ohun tí wọ́n ohun tí àwọn tó ti tó ti gbinlẹ̀ nílùú tó ti lò bíi ogójì ọdún sẹ́yìn àádọ́ta ọdún sẹ́yìn tán bí rí òye tán ti rí ohun tán lè ṣe pé tá a bá ní káwọn náà máa bá wọn sáré kò síbi tán máa lè ṣe ọrọ̀ ajé ìlú ló máa ń jẹ́ ká tèrè ká lè so àdìgbà kan ní orílẹ̀-èdè Nàìjíríà nígbà tán parí ogun Biafra ọgbọ̀n ọdún wọ́n fi sí. Hmm, ẹni tá a lè pè lọ́dọ̀ọ́. nígbà yẹn wọ́n tá a bá wòye láti ìgbà yẹn sísìn a rí i pé ohun tí ọgbọ́n ibi tí ọmọ ọgbọ̀n ọdún tó lè ṣe ní bí orílẹ̀-èdè nàìjíríà ṣe rí nígbà yẹn hmm. ọmọ ogójì gan tó tún lé márùn-ún nísìn ọ̀pọ̀lọpọ̀ wọn gan wọn tí ì lè fẹsẹ̀ múlẹ̀ tó yẹn hmm. ó ń jẹ́ kí ká máa ẹ̀kọ́ kí kó máa expand hmm. sí pé àwọn tó ń ṣèwà ń bẹ̀ tó jẹ́ pé a mọ̀ nínú àwọn ilé pé wọ́n lọ́pọlọ wọ́n lágbára wọ́n lè ṣe ṣùgbọ́n ìlú ò tí ì fàyè lẹ̀ fún wọn láti lè mú èrò rere wọn ẹ̀ so eh, kò níbi tá a wà níbi dédé nàìjíríà hmm. eh, ọjọ́ orí yẹn kò kò wà definite yẹn ni pé kò tí ibi tó dó lójú kan sí ṣùgbọ́n aṣá kan mọ̀ wípé ká tó pèèyàn lọ́dọ̀ ó yàtọ̀ sí ìwé yẹn ni pé hmm. wọ́n ń ṣe hmm. bí ọmọ mẹjìsín bí eh, ọmọ ọdún méjìlá mẹ́tàlá rárá àwọn ti ju bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n nǹkan tá a gbọ́dọ̀ wò ní ti ọ̀dọ́ ó gbọ́dọ̀ tó máa pera ẹ̀ lọ́dọ̀ ó gbọ́dọ̀ jẹ́ àwọn kan reliable ẹni tí tó lọ́pọ̀ tó lọ́pọ̀ ẹni tó lọ́pọ̀ lọ hmm. tó lè ṣe ẹ hmm. jẹ́ pé ó yẹ ká kàn kún lọ́wọ́ hmm. àbí ká farabalẹ̀ láti gbọ́ ọ̀rọ̀ òye àbí nǹkan tó wúlò tó lè ṣe fún ìlú àwọn mìíràn la lè pè ní ọ̀dọ́. ní ọ̀dọ́ bí ìwòye <clears throat> eh, tèmi ní gbogbo àlàyé tẹ́ ẹ là kalẹ̀ yìí ẹ sọ pé lórílẹ̀‐èdè nàìjíríà wa eh, a lè fi ojú sun bí ọmọ ọdún méjìdínlógún sọmọ ogójì ọdún márùndínláàádọ́ta tí wọ́n ń pè ní forty five a lè fojú wò wọ́n bí ọ̀dọ́ gẹ́gẹ́ bí àlàyé tí ẹ ṣe kalẹ̀ yìí ni o hmm. ó dà ẹ jẹ́ kí n wá béèrè báyìí nínú ètò ìṣèjọba orílẹ̀-èdè wa nàìjíríà yìí kí ni ìdí tí àwọn ọ̀dọ́ tí wọ́n fi wúlò bíi tayé àtijọ́ mọ́ nínú ètò ìṣèjọba lọ́wọ́lọ́wọ́ torí wọ́n ní <laughs> bí ò bá nídìí obìnrin ìjẹkúmólú ìdí kan ló jẹ́ kí n tàkótó ìbéèrè ń ṣe yín bàbá wọnú àkáàtọ̀ orílẹ̀-èdè nàìjíríà a ti rí ipa takuntakun tí àwọn ọ̀dọ́ tán ti kó nínú ètò ìṣèjọba orílẹ̀-èdè yìí kódà láti gbòmìnira orílẹ̀-èdè nàìjíríà àwọn ọ̀dọ́ ló ṣáájú láwọn ọdún 1960s kódà di ọdún 1960 irú àwọn Anthony Enahoro bàbá wa Ọbáfẹ́mi Awólọ́wọ̀. Oh àtàwọn kọ̀ọ̀kan bẹ́ẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà tábà wo ọjọ́ orí wọn gbà náà a rí i pé ìpele ọ̀dọ́ langba ni wọ́n wà wọ́n ti wà níwájú wọ́n ṣiṣẹ́ takuntakun kórílẹ̀‐èdè kó lè gbòmìnira nígbà tí orílẹ̀‐èdè gbòmìnira tán eré ojúgbà wọn ẹgbẹ́ wọn náà ló wà nínú ìṣàkóso ìjọba nígbà náà tán sì ń wúlò gidi ṣùgbọ́n kí ló wáá dé ní àkókò òde òní tí àwọn ọ̀dọ́ tí wọn ò fi nípa pàtàkì ipa gbòógì tó ń kó bí tàwọn ayé ìgbà wọn. ẹ tá a bá fẹ́ wo nǹkan ẹni tí nǹkan ò bá yé hmm. a kàn mú nǹkan lórí hmm. a fi ibi ọjọ́ orí nìkan a fi wo àwọn Awólọ́wọ̀ àwọn Ẹ̀nàọ̀rọ̀ àwọn Zik hmm. nígbà yẹn kì í sọ̀rọ̀ ọjọ́ orí nìkan. kì í sọ̀rọ̀ ọjọ́ orí nìkan. àwọn nìkan kọ́ ló wà ń gbà yẹn. bẹ́ẹ̀ ni. ṣùgbọ́n kí ni nǹkan tó yàtọ̀ ní àwọn yẹn nàìjíríà tá a wà nígbà yẹn gbogbo nàìjíríà ń gbà yẹn bóyá la pé thirty five to forty million. nígbà náà lọ́hùn-ún. nígbà yẹn lọ́jọ́ ní lẹ́ni àti tó two hundred and ten to twelve million. million. then àwọn ìlú nígbà yẹn ojú kájú ẹni tí yóò bá ẹni tó bá ń ṣàṣemáṣe àwọn ènìyàn kì í àwọn ènìyàn ń dára dé wọn ń bá rìn nígbà hmm. wọ̀nyẹn nígbà yẹn èèyàn mélòó ló kàwé yunifásitì ẹyọ kan ló wà ní nàìjíríà nígbà yẹn adẹ̀lẹ̀ka oyè iléèwé girama tó wà ní nàìjíríà ui nìkan ló wà nígbà yẹn hmm. so téèyàn bá ń sọ̀rọ̀ àtọ́pẹ́ta lélẹ́yìí ibo ló ti kàwé kí ló mọ̀ hmm. nígbà wọ̀nyẹn. nígbà wọ̀nyẹn. nígbà yẹn àwọn tọ́ndẹ̀ àwọn tẹ̀dẹ̀ sọ yìí wọ́n jọ kẹ́gbẹ́ kẹ́kọ̀ọ́ kẹ́gbẹ́ rìn nígbà tí ọ̀pọ̀lọpọ̀ wọn lọ kàwé ní UK. lókè òkun. then níbẹ̀ yẹn làwọn nígbà yẹn náà ti ń fara wọn wò pé ọ̀rọ̀ pé tí Áfíríkà tó bá máa lọ wájú báwo la fi lè gbé táìmù wọ̀nyẹn ẹ jẹ́ ká rántí wípé revolution wà ní Russia ní nineteen nineteen nineteen revolution Russia yẹn hmm. ó mú ìyapa Russia. Hmm àti America hmm, hmm. ìdàgbàsókè wa wà torí Russia àti India wọ́n jẹ́ àwọn ìlú tó rẹ̀yìn jù láyé. nígbà náà nígbà yẹn hmm. Áfíríkà gan bẹ́tà. nígbà náà lọ́hùn ah, ah. eh, nǹkan tó ṣẹlẹ̀ ní ti Áfíríkà ni pé àwọn ọ̀pọ̀lọpọ̀ tó lágbára tó ní ọpọlọ jù ń báyìí náà wọ́n ti kó lọ níbí ó pẹ̀lú nǹkan tó jẹ́ káfíríkà náà kó rẹ̀yìn. náà nǹkan tí mo fi ròyìn pé àwọn èèyàn a eh, consciousness of ideology ó wà. nígbà náà. nǹkan tí mo mì ni pé ètò bí ìrònú ìlànà hmm. bí ọrọ̀ ajé bó ṣe lè wà hmm. ó wà nígbà yẹn táwọn èèyàn rò pé ọjà náà ń tà nílùú èdè Amẹ́ríkà o hmm. ọjà náà ń tà ní United Kingdom ṣùgbọ́n àwa ní ní Russia ní Germany nígbà yẹn wọ́n wò pé òkè kí làwọn nǹkan tá a lè ṣe tí gbogbo ọrọ̀ ajé kò ní jẹ́ ojú ọjà tí a fi máa fi sọ pé àwọn èèyàn wọ́n pè ní socialism nígbà yẹn hmm. so wọ́n compare hmm. tẹ́ bá rántí àwọn tó dé nígbà yẹn àgbàdo àwọn ìwọn ìyérèrè hmm. nígbà àwọn yẹn many of them eh, ní Ghana mo ti gbàgbọ́ orúkọ arákùnrin yẹn ní Ghana àtàwọn tó padà wá àwọn Awólọ́wọ̀ àtàwọn Zik gbà yẹn wọ́n wá pẹ̀lú definite ideology kì í ṣe pé wọ́n kàn déédéé wá pé à ọmọ ọdún mẹ ọmọ ọdún mẹ́tàdínlógún ni hmm. mí nítorí bẹ́ẹ̀ dìbò fún mi rárá. wọ́n ní àfojúsùn. wọ́n ti wọ́n tiẹ̀ ní àkọsílẹ̀ hmm. wípé ní ìlú báyìí o ẹran mélòó ló wà ń bẹ báwo lèèyàn mélòó ló wà ń bẹ báwo la ṣe lè máa ṣe tó máa fi wà báwo ló ṣe máa so àwọn nǹkan yẹn wà òun ló bí táwọlọ́wọ́ dédé sọ pé kọ́ máa sọ pé kọ́ máa kọ́ skul nígbà yẹn táwọn èèyàn wá sọ pé wọ́n fẹ́ràn ọmọ wọn lọ sọ oko àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ló wà àwọn nǹkan yẹn ló sọnù lénìí Hmm. ọ̀pẹ bá rí ọ̀pọ̀lọpọ̀ àtàgbàlagbà àtọmọdé lénìí ohun tó máa sọ fún ẹni pé tí mo bá débẹ̀ ohun báyìí ni màá ṣe kì í ṣe nǹkan yẹn la fẹ́ gbọ́ lẹ́nu ẹ̀ hmm. ẹni tó bá fẹ́ díje níwọ̀n bíi ọdún mẹ́fà sísìn lè ní láti máa sọ fún wa oye omi tó wà ní ìlú kan oye ilé tó wà ńbẹ̀ oye èèyàn tó wà ńbẹ̀ bí èèyàn ṣe máa pọ̀ sí báwo ni èèyàn yẹn ṣe máa mumi sí báwo ló ṣe yẹ ká rí ní ọdún mẹ́rin tẹ́ bá notí gbà àwọ̀ lọ́wọ́ ẹ̀rí àwọn ìwé táwó lọ́wọ́ ṣe ìkan pathway to Nigerian greatness mo ti gbàgbọ́ iye ọdún tó iye àtò ó ṣe yan ó ṣe kọ́ ṣe kan tẹ́lẹ̀ ní nineteen àti nineteen forty five hmm. ó kọ ọkàn again ní nineteen seventy àti nineteen seventy eight tẹ́ bá wo àwọn ìwé yẹn ó kọ wọn iye kálórì ẹran tó yẹ kí èèyàn kó máa jẹ nílùú hmm. tẹ́ bá notice ń gbà àwọn yẹn náà ṣe abattoir tó máa ma fìdí wọn lọ kó àwọn màlúù wá láti òkè òkun tí wọ́n ń kọ́ wọn stock àwọn náà ń sà gbogbo ìlú tó wà ní south west nígbà yẹn àwọn university dẹ̀ wà àwọn yunifásitì àwọn Ifẹ̀ tó wà nígbà nígbà tó ń ṣe dálẹ̀ wọ́n sì ní àwọn tó fi ń bíríìdì kíni wọ́n sọ wọ́n bọ́ yé ẹran màálù tó máa ṣe tó máa dẹ́kọ̀ọ́ tó máa dé gbogbo wọn náà ṣe nígbà wọn yẹn tó ti wà létò wọn. létò so tara tabaréyàn téèyàn ọgbọ̀n bá wà nínú pátì wọn hmm. kì í ṣe pé kí ni wọ́n ṣe ń pátì lẹ́ni wọ́n fún mi lówó dé wọ́n búráìsì fún mi gbogbo wọn níbẹ̀ ni wọ́n mọ̀ pé èrò wọn jẹ́ kan nígbà tí pátì Awólọ́wọ̀ tán wọ nígbà tó òun fúnra rẹ̀ wọlé nígbà tó wọn àtàwọn àwọn jákàndé hmm. àwọn eh, ẹni tó ní tó wà ní eh, Bendel State nígbà gbogbo wọn ẹ rí i pé ohun tí wọ́n ṣe was quite the same thing ní pátì tó ń ṣe Nàìjíríà ń sìn gbẹ̀yàn fifteen ní pátì kan bá dé different different thing náà máa ṣe. sọ ọ̀rọ̀ yẹn òun sọ̀rọ̀ ọjọ́ orí ń hmm. sọ̀rọ̀ ọjọ́ orí àwọn tó ń tàn wá lédi náà sọ pé yẹn tọ́dọ̀ bá débẹ̀ wọ́n fẹ́ mọ̀dọ̀ yẹn ṣerú nǹkan tètè wọn ni. Hmm. tá a bá réyàn tó jẹ́ seventy years hmm. tó ní ìlànà tó bá ṣe ìlànà yẹn sílẹ̀ tí ọlọ́run bá fún lórí ọ̀fẹ́ láti ṣe á ṣe tí ó bá ṣe tó bá dọjọ́ kejì tó fẹ́ kó ṣàìsàn ọ̀kẹ́ tó kú sílànà ẹ bá wà àwọn tó bá bìlíìfù nínú ìlànà yẹn hmm. wọ́n á ṣe. àwọn tó bá bìlíìfù ideology rẹ̀ nínú ideology yẹn wọ́n á ṣe nǹkan yẹn ló ideology yẹn á wá jẹ́ culture á jẹ́ belief nǹkan tó ń ṣẹlẹ̀ nítorí pé táwọn ọmọ nàìjíríà ń bí tí wọ́n bá kúrò níbí tí wọ́n bá lọ sí ìlú mi tán ní ideology tán ní belief tán ní structure nínú ibẹ̀ yẹn wọ́n á ṣoríire hmm. ṣùgbọ́n níbí àwọn èèyàn ti gbà wípé ẹni tó bá ti dìbò tó ti dé ibi ẹni tó bá ṣàṣì lè win ó máa lówó hmm. so gbogbo ọ̀pọ̀lọpọ̀ táwọn èèyàn fi ń ṣe ìdìbò Nàìjíríà kì í ṣe pé kìlú lè dáa èmi náà kò yẹ kó kàn mí turn by turn Nigeria Limited òun ni òṣèlú tá à ń ṣe ń sìn so kì í ní ká olórí ọ̀dọ́ ni mí ṣùgbọ́n èèyàn ní kí n má sòtọ̀rọ̀ hmm. torí ọ̀la torí tìlú yìí torí ọ̀la torí ìtìlú yìí. torí ìtìlú yìí hmm. so ọ̀dọ́ tó bá ní ìfẹ́ nàìjíríà kó lọ padà kó bẹ̀rẹ̀ research ní ìlú tó ń gbé ibo ìgbà òjò kí ni mìlímítà kí ni pé volume òjò tó ń rọ̀ níbẹ̀ hmm. ibo ló ń lọ sí gọ́tà mélòó ló wà gọ́tà mélòó yẹ kó wà ń kankan research wọn yẹn èèyàn mélòó ló ń jẹun bẹ̀ how many calorie oúnjẹ ni wọ́n ń jẹ ibo ló ti ń wá tó o bá fi ní aṣọ tó ń wọ̀ ń bẹ̀ nísìnyí báyìí wọ́n ń lọ pé nàìjíríà pé wọ́n dédé wọ́n increase owó tí ẹ̀ta máa fi import ọkọ̀ àlòkù hmm. wọ́n sọ pé ẹnìkan wọ́n sọ pé tán bá increase ẹ̀ pé Toyota twenty two thousand and thirteen pé oyè máa jẹ oyè kan náà pẹ̀lú ọkọ̀ Innocent tuntun hmm. èmi ò polówó ọjà o hmm. nípa nítorí ìdí èyí kọ́kọ́ kó ní kólékú máa ra tuntun Innocent kan máa ra tòkunbọ̀ wọ́n á ní pé ìwọ tó ń sọ̀rọ̀ yìí tó wà ń lo òyìnbó pé nílùú òyìnbó tí wọ́n ti ń ṣe níbẹ̀ yẹn ṣé gbogbo ọmọ ìlú òyìnbó lówó ra ọkọ̀ tuntun Hmm. ṣebí àìrówó ra ọkọ̀ tuntun ló jẹ́ ká máa ra àlòkù. àlòkù. so nígbà táwọn tó fẹ́ fẹ́ ra àlòkù kí yóò ṣe pé kò wò wọ́n ẹ̀ tó wà lọ́n bu owó lé nítorí pé ẹni tó bá déjọba nàìjíríà wọ́n á jẹ gbèsè sílẹ̀ wọ́n á bu owó kún owó káwọn lè rówó tiwọn kán lè bù sá lọ. Hmm. so táwọn èèyàn bá ní gbé wọn tó pé ìjọba fẹ́ ràn yín lọ́wọ́ náà ṣe fẹ́ kẹ́ lọ́ọ́ máa ra ọkọ̀ ìjọba fẹ́ kẹ́ rọ tuntun èèyàn mélòó lè gbá lóhùn tó máa fi ra mọ́tò six million èyí ni salary civil servant èmi àrí civil servant tó ti ṣiṣẹ́ lọ́dún mẹ́rin márùn-ún ní salary ọdún sixty thousand so mélòó ẹni fẹ́ gba abẹ́rẹ́ pé ó ṣe kí n tó máa fi ra ọkọ̀ tuntun kínní so nǹkan tá nígbà yẹn ní nàìjíríà dáwọn tá à ń sọ ẹni tó bá ra mọ́tò pijó hmm. nígbà yẹn wọ́n ra one thousand naira one thousand three hundred naira hmm. tuntun ni kò sálòkù hmm. nígbà yẹn wọ́n dẹ̀ ń fa salary advance wọ́n dẹ̀ fi ń gbà convenient nígbà wọ̀n yẹn ohun tá à ń sọ nísìnyí pé discuss ideology mọ́ personal ambition personal ambition gbogbo àtàlàgbà àtọmọdé ẹ̀rù dẹ̀ ń bà wá fún ọjọ́ iwájú nàìjíríà yìí ẹ mọ̀ pé population wa ó pẹ̀lú ètò pọ̀ ju nàìjíríà dábàá hmm. wo orílẹ̀-èdè united kingdom àtàwa tá à ń kúrò níbi tá à ń sá lọ bẹ̀ hmm. àtàwọn ọmọ tán bí àtàwọn others tí wọ́n lọ síbẹ̀ hmm. population wọn ò sì ju sí seven million àwa la pọ̀ jù ní orílẹ̀-èdè nàìjíríà yìí òyìnbó mélòó ló wà ní nàìjíríà Hmm. níbí hmm. despite àti bímọ àtàwọn èèyàn tó ti sá lọ o hmm. èyí tó kù sí nàìjíríà yìí a sì ní about two hundred and fifty million níbí àwa wọn yẹn láti ẹ̀ ní direction economic direction tẹ bá pọ ọmọ jáde báyìí pé à kí ló fẹ́ ṣe síbẹ̀ á ní màá ṣe náà màá ṣomi màá ṣe kéde ok gbé nígbà tí ẹjọ́ tìjọba tó wà ń bẹ̀ nígbà tó máa débẹ̀ wọ́n ní pé epo wọ́n ní pass my debo generator yẹn wọ́n ní kí bó ṣe rí yẹn náà ni wọ́n ṣe ń ṣe plant so pé ẹni tí òjọba tí ò bá lè ṣe náà ní oṣù mẹ́fà ipe hmm. ìjọba àwọn fúnra wọn ti wà ń bẹ̀ lọ́dún mélòó ọdún keje <laughs> ṣọ́nṣọ̀rọ̀ ọ̀nà hmm. wọn ti ẹ̀ mọ bó ṣe fẹ́ ṣe nì so bọ̀ tábàdàn tó ní ideology inú paper ideology yẹn ló ti máa sọ community báyìí oye megawatt báyìí ni community báyìí lè ṣe mélòó la máa gbà nú òrùn mélòó la máa gbà nú omi mélòó la máa gbà nú afẹ́fẹ́ kò ní dandan ká máa dúró de zungeru àbí ká máa dúró de àwọn ọ̀dọ́ tá a tiẹ̀ wà nísìnyí hmm. tí wọ́n ń sọ pé àwọn fẹ́ contest àwọn fẹ́ ṣe ẹgbẹ́ lọ́wọ́ wọn pé nílùú yín how many megawatts iná lẹ nílò èèyàn mélòó ló wà ń bẹ̀ wọn ò lè dáhùn hmm. ṣùgbọ́n wọ́n lè lówó ṣe pa ṣe pósítà àtàwọn àtàwọn àgbàlagbà wọn tó ń ju tó ń sọ pé wọ́n fẹ́ ṣe síbẹ̀ yẹn àtà eh, eh, kí ni wọ́n pè afọ́jú amukun mẹ́kọ̀ọ́ lè ọ̀pọ̀lọpọ̀ wọn papọ̀. Hmm ó dáa ṣé ẹ wàá lérò pé pẹ̀lú gbogbo bí nǹkan tẹ̀ ṣe rí ní orílẹ̀-èdè nàìjíríà tó pé ọ̀pọ̀lọpọ̀ gbèsè ló tiẹ̀ ti wà ńlẹ̀ tó pé gbèsè míì láàrin ogún ọdún gan mi rò pé a lè tí ì san tó báyìí pé ṣé tí ẹnìkan bá tẹ̀ wá dé pẹ̀lú ideology rẹ̀ yìí ṣé àwọn gbèsè yìí àti ẹ̀ lè jẹ́ kó lè rí ìlànà yìí. ṣe ideology òun ṣe nǹkan ẹnìkan ẹ tún ọ̀rọ̀ sọ ẹni ideology kì í ṣe nǹkan ẹnìkan kì í ṣọ̀rọ̀ ẹnìkan eh, eh. kì í dẹ̀ ń ṣe ọjọ́ tó bá fẹ́ dìbò ni wàá gba ideology ẹ dé tẹ bá ọdún wo ni Awólọ́wọ̀ bẹ̀rẹ̀ sí contest more about seven years before kó tó di kó bẹ̀rẹ̀ sí contest ní Ìbàdàn nígbà yẹn ni ó ti ṣẹ̀tẹ̀ sílẹ̀ pé hmm. nǹkan báyìí ó dẹ̀ ìyàtọ̀ dẹ̀ wà nínú party ẹ̀ action group ẹ̀ hmm. àti NCNC ní ìwòye wọn sí hmm. ọ̀rọ̀ ìlànà òṣèlú àwọn èèyàn kan gbógun ti Awólọ́wọ̀ nígbà yẹn wípé ó ní àwọn èèyàn lára wípé òun ní kán gbowó owó orí lọ́wọ́ wọn ó lóun fi ń ṣe ilé ìwé ó rọrùn fún kó má gbowó orí yẹn kó má ṣe iléèwé kó wà níjọba kó ṣáà kówó lọ ṣùgbọ́n wọ́n sọ pé ṣègbè ìwé yẹn ni ọ̀pọ̀lọpọ̀ wa even àwọn tó kàwé níbí tí wọ́n ṣẹ̀ṣẹ̀ tí wọ́n sá lọ lóyìnbó àwọn nǹkan tó ṣe sílẹ̀ nígbà yẹn náà la ṣì ń jẹ. Hmm. that is why pé eh, àwọn ilẹ̀ òkè ọya hmm. ní Nàìjíríà north hmm. Nàìjíríà yìí eh, àwọn náà ní àwọn tó lówó jù ní Nàìjíríà kì í ṣe pé wọ́n mọ̀ ṣiṣẹ́ ju àwọn náà wà ń di owó Nàìjíríà owó epo àwọn náà wà nípò àwọn dẹ̀ ló ní àwọn tó pọ̀ jù ní Nàìjíríà torí pé ìwọ̀nba làwọn tó wà ń di epo yẹn ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wọn nígbà tí wọ́n bá rẹ́ni tọrọ owó lọ́wọ́ ṣe wọ́n tún ship àwọn import àwọn ẹni tó ń tọrọ bára wá láti òkè ọya wá sọ̀hún torí pé kò sí ideology ni hmm. èyí táwa sì rí níbí hmm. tá a sọ pé kò dáa yìí hmm. ó sì dáa ju ideology wọn lọ́hùn ní òkè ọya tí wọ́n ní pé kẹ́nìkan lówó káwa lóko lọ́ọ́ máa tọrọ kádẹ́gbàpọ̀ lọ́run ló fún bẹ́ẹ̀ ṣùgbọ́n téèyàn nígbà pé iṣẹ́ wo ló ń ṣe àbí nǹkan ó kàn jẹ́ pé yahoo yahoo gan jẹ́ kẹ́wọ̀n èèyàn fẹ́ béèrè mọ́ torí pé kí gbọ́ àṣemọ́pẹ́ ní ọwọ́ ẹ̀ mọ́ ẹni nǹkan <laughs> tí wọ́n níbẹ̀ yẹn ni pé ẹni bàbá ẹ lówó ọmọ ẹ náà dẹ gbọ́dọ̀ lówó kò sẹ́ni tó ń lówó nírun wa hmm. nítorí bẹ́ẹ̀ káwa gbà bẹ́ẹ̀ ká lọ máa tọrọ owó ojú ẹyìn kan pọn wá wọn náírà àbí kan pọ kùnú kan pò fún so àwọn ló lówó jù Nàìjíríà àwọn dẹ̀ ló pọ̀ jù. ẹ jẹ́ kí ideology tẹ́ ń sọ ń parẹ̀ látẹ̀ nǹkan yìí ẹni bàbá ń sọ nípa ètò ìṣèjọba ẹni kì í sọjọ́ orí là ń sọ ń pa rẹ̀ pé kì í ṣe pé èèyàn jọmọ kékeré hmm. pé ọ̀dọ́ ló léegun. àwọn di méjì àwọn bankole di méjì bankole wọ̀nyẹn ṣàgbàlagbà ni wọ́n gbà tán wà ń jọba ìyàtọ̀ owó náà ṣe. Hmm. wọ́n pọ̀ bẹ́ẹ̀ kí wọ́n máa dárúkọ mo kọ́ mi máa bínú kí mo dárúkọ ẹ̀ ni wọ́n pọ̀ bẹ́ẹ̀ tán ti wà ní ìjọba at different capacities ìjìlá ní democracy ìyàtọ̀ owó ni. Hmm. ẹ jẹ́ kí n béèrè báyà lè jọ wa. Bẹ́ẹ̀ni ideology tẹ̀ ń sọ ń pa rẹ̀ o tẹ́ ẹ sọ pé àwọn ti ṣáájú mhm. tán ti kọ́kọ́ wọn kalẹ̀ fúnra wọn tán sì ń tọ́ ipasẹ̀ rẹ̀ ẹ rí pé àwọn ọ̀pọ̀lọpọ̀ wọn tó wà lórí àlééfà báyìí lórílẹ̀‐èdè nàìjíríà wọ́n wà lára àwọn ọmọ kékeré náà tí wọ́n wà nù tán tẹ̀lé ideology gbà náà lọ́hùn nígbà táwọn wá darúgbó tán yìí kí ló pa ideology irun lára wọn àwọn ọ̀dọ́ tí wọ́n ń dàgbà bọ̀ tọ́wọn náà ní ìpòǹgbẹ láti ṣàkóso nàìjíríà mm kí ni ò jẹ́ kí ideology náà sọ jáde nísàlẹ̀ ẹkùn. ẹ wọn kankan wà nígbà yẹn ẹ nǹkan kan dàrú ológun wọlé nígbà hmm. yẹn hmm. wọ́n dẹ̀ bà ọ̀pọ̀lọpọ̀ nǹkan jẹ́ hmm. ẹ bá notice nígbà ẹgbà táwọn èèyàn rò fẹ́ gba ìkíní ẹ̀ padà ológun náà wá ọ̀rọ̀ náà láti corrupt ó ní ìwé ọ̀rọ̀ àwọn Jákàndé àná ìwọ̀wọ̀ oríṣiríṣi gbogbo ńgbà yẹn náà nígbà Abacha àti gbogbo ẹ̀ ó pẹ̀lú ṣùgbọ́n ohun tá à ń sọ ni pé wọ́n ọ̀lọ́pọ̀lọpọ̀ wọ́n dá ideology nígbà yẹn mm. ṣùgbọ́n bí nǹkan ṣe ń rí nígbà táwọn ẹ̀gàn ètò kù nú wọn tá a ti sọ pé bí àwọn ń jalè àwọn ìjalè yìí kì í ṣàwọn Bọ́lá Ìgè kì í ṣàwọn Jákàndé àwọn tí tó jẹ́ pé wọn ò líìkì mọ́ anything tá a bá sọ pé wọ́n èèyàn ń jalè àwọn tó sì wà níjọba nígbà tí a gba ìjọba ẹ̀ẹ́nì ní 1999 ìjọba alágbádá padà láwọn AD láwọn governors ti gbà wọ̀nyẹn wọn ò jalè táwọn olè tó ń jàǹsìn olè tó ń jàǹsìn bíi pé à ń fi amrọ̀bà ń ṣe ni wọn ò tiẹ̀ ní pé bóyá ìlú ní ọ̀la mo rí nígbà kan tẹ sọ pé gọ́vnà kan ó yá ó fi ó yá one hundred billion ó mọ̀ pé tó bá ti bá wọn kan lówó wọn ẹbọdẹ adẹnu wọn ó dẹ̀ yá one hundred billion ọkọ̀ náà wá fi three hundred million sílẹ̀. ẹ̀yin ìwé ìròyìn ló gbé. àwọn tá à ń sọ ni pé nígbà wọn yẹn kò ṣeé ṣe a sọ pé wọn ò jalè gan-an níwọ̀n àwọn ìjọba nígbà àwọn Awólọ́wọ̀ ṣùgbọ́n wọn àkọ́kọ́ ríṣẹ́ tán ti ṣe ìkọ̀ọ̀kan kọ̀ọ̀kan wọn lè jábọ́ wọ́n dẹ̀ tún máa bíra wọn léèrè pé báwo lè lè ṣe jábọ́ ní ìgbà wọn yẹn ṣùgbọ́n tá a bá ń wo ìsìn àwọn èèyàn gan ò tiẹ̀ ní nǹkan kan tán tiẹ̀ ní àfojúsùn pé ẹgbẹ́ tó bá wo àwọn ìwé tán ṣe nígbà wọn yẹn àbúrò àwọn tẹ bá ń kà lé lẹ́ni a máa fún yín ní àìdíà pé bọ́n ṣe ń ràn ní ìgbọ́n nísìnyẹn ẹnìkan kàn déédéé dé á ní ọ̀la màá raṣọ sọ́run àwọn ọmọ school ọ̀túnla màá pín pure water tó bá ti di ọkẹ́ nìkan màá kó àwọn opó màá fún wọn níke ah téèyàn bá jẹ́ opó ní ìlú database ìlú ló máa mọ̀ wípé ọkọ ẹ ti kú ní ọjọ́ báyìí iṣẹ́ báyìí ló ń ṣe opó míì ó lè lówó jẹ ní míì ó lè lówó jẹ àwọn míì lọ hmm. so opó ló ń fún wọn lówó ńlẹ̀ yẹn kọ́ ni ọ̀rọ̀ pé ìlú dáa ohun tá à ń sọ ni pé kí structure kí database kó wà tó jẹ́ pé téèyàn bá ń wọnú ìlú kan wọ́n á mọ̀ pé ilé báyìí ló ń gbé ọ̀nà ṣé ẹ̀yàn mélòó ni post office lè mú lẹ́tà délé ẹ̀ ní nàìjíríà tá a wà ń sìn báyìí hmm. ṣùgbọ́n láwọn ìlú kan ilé tó bá wà hmm. ìjọ́ tó bá kú wọ́n ti mọ̀ pé ní mi láti gba ilé yẹn pé o tiẹ̀ nílé o lè fi ilé yẹn fi mortgage wà á fi mortgage rà wà á ti fi lórílẹ̀‐èdè nǹkan tó ń pè ní structure and ideology nìyẹn àwa èèyàn tá à ń ṣe é sìn báyìí àti ẹ̀ bára mi ò tiẹ̀ sọ pé ideology àwọn owó lọ́rọ̀ yẹn kó pé tán ṣùgbọ́n structure tún wà nígbà yẹn ṣèbí nígbà àwọn eh, eh, adélábù àtàwọn tẹ bá wo àwọn difference nǹkan tí wọ́n ń sọ mm, mm. ọ̀rọ̀ ọpọlọ ni kì í ṣe pé mo láìkẹ́ mi ò fẹ́ràn ẹ̀ ṣùgbọ́n nísìnyí báyìí kò sọ̀rọ̀ ọpọlọ ní ìjọ ìṣèjọba ńsìn èèyàn kan kàn déédéé dé a kàn déédéé sọ pé ẹ òun fẹ́ jẹ́ káwọn ọmọ àwọn ọmọ school pé kán máa fò sókè àti wọ́n dáṣọ sí wọn lọ́rùn ní pé àwọn ni ọmọ ọmọ àwọn ọlọ́mọ kinní wọ́n ṣàwọn wá nǹkan kan láti sọ pé wọ́n náwó lé lórí owó yẹn á fi tán nǹkan tó máa ṣe lọ́dún mẹ́rin nìyẹn ẹ jẹ́ ká wò wá atọ́kùn mm. téèyàn bá sọ pé òun lọ sí house of assembly mm, nísìn mm. tèmi sọ pé òun lọ fún chairman tèmi sọ pé òun lọ fún governor ẹ béèrè lọ́wọ́ wọn pé kí ló fẹ́ lọ ṣe bẹ́ẹ̀ nǹkan kan náà máa sọ pé wọ́n fẹ́ lọ ṣe. Hmm. nǹkan kan náà. yes tàbí àwọn nǹkan tí wọ́n ti ẹ̀ ti sọ fún alátẹ̀yìnwá. nǹkan kan náà ni wọ́n ẹni tó ń lọ fún house of assembly bóyá ló lè máa wọn lè sọ fún yín torí àwọn kan fúnra wọn fọ́ lù ẹ̀ wọn ò pètẹ́à then àwọn òfin wo ló wà kí ni àwọn ìdíwọ́ tí ò jẹ́ kí òfin yẹn kó múlẹ̀ ìjọba sọ wípé kí ọlọ́pàá pé kọ́ máa bèrè owó ìgbéwé custom àbí bẹ́ẹ̀ni but olùdókòwò lọ lẹ́gbẹ̀ẹ́ títì tọ́lọ́pàá bá dá ẹ dúró tó bá yọ̀bọ̀n sí ẹ nǹkan tí ò bèrè gan wàá kó jáde so tó bá bèrè owó custom ṣe ọkẹ́ kó dá ẹ dúró hmm. àwọn òfin wo ló lè gbé tó jẹ́ pé ó lè fún irú ẹ lágbára tí òfin ní kó nǹkan tó tí ò yẹ kókó ṣùgbọ́n tó jẹ́ pé nǹkan kan bá ṣe é ó níbi tó lè sọ̀rọ̀ sí tẹ́wọ́n á dẹ̀ gbóhùn ẹ̀ àwọn nǹkan tó yẹ ká tẹ̀ máa wò nìyẹn pé kí ló ń fa òfin sẹ́yìn hmm. kí ló ń fa wọn nǹkan tó ń sọ ni pé à wọn ló ṣe empowerment ó kó àwọn pójọ ó kó ọmọ aláìní lọ ó fún wọn ní five five naira à ó ti ṣe dáadáa. <laughs> gbogbo aráalé àti ìrògbòrò ọ̀rọ̀ tó kan ìyára àlùgbọ̀ngbọ̀ngbọ̀n ní àní nfetí gbọ́ ní abala ètò gbàgede ìlú níkànnì Kaftan television yorùbá ẹ rí pé kókó tá a pẹ̀kẹ́lù lónìí ẹ rí pé gbogbo èèyàn lọ́kàn ẹ̀dà comrade olúṣọlá akínbínú tó jẹ́ ààrẹ ẹgbẹ́ ọ̀dọ́ ní ondo kingdom lẹ́tí ń bọ́ àlàyé lẹ́nu wọn láti nǹkan yìí ṣùgbọ́n bàbá dé láti òkè lọ́hùn ó sì ní ìbéèrè olójú awẹ́ méjì ni mo béèrè lọ́wọ́ wọn lẹ́ǹkan wọn ti dáhùn kan bẹ́ẹ̀ ṣùgbọ́n nígbà tá a bá padà dé wọn ò lè bá wa dáhùn ìkan tó kù à ń bọ̀ ná. Kaftan TV la wa ń wò Kaftan TV kárí ayé Kaftan TV la wa ń wò ṣe ti gbọ́. tó ẹ̀yin èèyàn mi nílé lóko lẹ́yìn odi ẹ jẹ́ ká máa wo Captain television ibẹ̀ lẹ ti máa máa rójú lówó ọ̀rọ̀ tiwa ọ̀rọ̀ tẹ bá gbọ́ ń bí àwa la sọ ẹ wọn ò ní fẹ́ lómi ìṣe wa ire o. Kaftan TV Yorùbá ẹ jẹ́ ká máa wò ó nígbà gbogbo èmi náà máa ń wò ó èmi náà kó jẹ o èmi náà la èmi náà láìkí ẹ. ẹ máa bá wa wo Kaftan TV gbogbo ìgbà ẹ má gbé kúrò ń bẹ ibẹ̀ ní kẹ́ ẹ dúró pàṣẹ. ẹ̀yin aráalé ẹ máa wo Kaftan TV o Kaftan TV yóò ti gbẹ̀rẹ̀gẹ̀ jígẹ̀. Kaftan TV Yorùbá níbi tí a ti ń ṣe àfojúsùn ayé tó rẹwà ẹ máa bá wa wò ó. Kaftan TV is the best. ká polówó ọjà kájé ó búgbàjẹ́ o Kaftan TV là wà ń wò Kaftan TV yìí kárí ayé Kaftan TV là wà ń wò ṣe ti gbọ́. ẹ wo ẹ máa wo Kaftan TV. Kaftan TV Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà ẹ káàbọ̀ padà ẹ̀yin ará ilé ẹ a wà lórí ètò yìí ètò àgbàgede ìlú ẹ níbi ọ̀rọ̀ tó kan ẹ̀yin aráàlú gbọ̀ngbọ̀ngbọ̀n tí àlejò wa Comrade Olúṣọlá Akínbínú tí wọ́n sì ti ń yànnàná àwọn nǹkan tí ó ṣokùnfà tí àwọn ọ̀dọ́ wa tí wọn ò tí ì máa nípa lára ètò òṣèlú wa ní orílẹ̀-èdè nàìjíríà wa yìí ẹ gẹ́gẹ́ bí ìbéèrè bàbá jp kó tó di pé a lọ fún ìsinmi ráńpẹ́ pé kí ló wá dé tó wá jẹ́ pé àwọn ọ̀dọ́ tí ó ti ń dàgbà báyìí tó wá jẹ́ pé ideology yẹn kò tiẹ̀ wá gbilẹ̀ nínú kò tiẹ̀ wá sọ jínú wọn rárá rábí ilé tó sọ jínú àwọn ọ̀dọ́ ọgbà wọn. ẹ iye wọn rà ní hmm. iye wọn rà ní. kí rò kó fa iye rírà wọn. ẹ jẹ́ ká sọ báyìí nígbà tó pé iye ra hmm. kì jẹ a jẹ́ pé ti òní nìkan ni wọ́n wò. ṣe rí tẹ ẹ bá jáde sílùú hmm. ní ìlú kọ̀ọ̀kan a máa ní àwọn àdúgbò kọ̀ọ̀kan tí àwọn olówó ibẹ̀ tí wọ́n ti gbélé níwọ̀nba ọdún ọgbọ̀n ọdún sẹ́yìn hmm. níwọ̀nba bíi ogójì ọdún sẹ́yìn hmm. ẹ wá lọ gba àwọn àdúgbò yẹn kọjá ẹ wá wo àwọn ilé ràgàjì ràgàjì èmi kò sẹ́ni tó ń gbé bẹ̀ èmi ẹni tó ọ̀gbìn bóyá wọ́n ti tà fótẹ́ẹ̀lì èmi ẹ bóyá àwọn tó wá roko ọdún náà kàn kó síbẹ̀ hmm. àtàwọn àtàwọn ọlọ́dẹ àwọn ọlọ́dẹ ìyẹn tó bá tẹ̀ lówó sanwó ọlọ́dẹ. Hmm. ohun táwọn tí mo fi sọ eléyìí ni pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ báyìí lẹ́nu hmm. tí mo fi sọ pé iye wọn ra ni wípé tí wọ́n rò pé ah báwo ni mo ṣe máa lówó tí n bá kọ̀ǹtẹ̀sì fún rep tí n bá lè wọlé tí n bá lo house of assembly tí n bá lè wọlé èmi náà dolówó wọn tọrọ àwọn jẹ. tọ́ fi ṣé inú ọkàn òbí eh, gómìnà ṣé ọkàn ẹ ọkàn ẹ balẹ̀ tó fi jí owó tó pọ̀ tẹ́lù fi ń bà á tó kúrò níjọba tó yẹ pé ọjọ́ tó kúrò níjọba ló fẹ́ sá tán fi mu <laughs> ṣé kò nílé àbí bùkà ti bu dúkìá sílẹ̀ nàìjíríà yìí tó fi yẹn tó fi ẹ̀ tó fẹ́ máa sá lọ hmm. tó bá sá lọ ẹ̀ ṣá wá gbé níbẹ̀ nítorí hmm. pé èyí ra hmm. èkejì ni wípé àwọn ìlú táwọn èèyàn ti ní ìwòye ọjọ́ ọ̀la wọ́n rò pé mo kọ́ fẹ́ lówó ju ẹni báyìí lọ ṣùgbọ́n wọ́n wò ó lọ pé àti gbogbo wa tí ò bá sáláì ní láàrin wa ní àdúgbò mi tí n bá tanná tí ìwọ tanná tí ìwọ tanná àti ẹlẹgbàgbé pàdé street light. Hmm, hmm, hmm. tí ìjọba tàbá fi ìjọba ṣe ọ̀nà síbẹ̀ oníkálukú sẹ́ni tí mọ́tò yà máa bàjẹ́. bẹ́ẹ̀ ni. tàbá ṣe omi àti gas àwọn èèyàn gan nàìjíríà wọn believe pé gas lè gé gas lè wọlé gas láti gas station ló yẹ kó wọnú kíṣì oníkálukú àti níbàwọn ìlú gidi omi gan wọlé wa ká tó bá sọ pé à ń rìn gas omi tiẹ̀ ti wọlé láyé àtijọ́ tipẹ́tipẹ́. so wọ́n nísìnyí báyìí oníkálukú bá ti lówó tiẹ̀ ni wàá fúnra ẹrú ìrìnwó borehole wàá fúnra ẹ̀ máa treat àfúnra ẹ̀ máa ṣe kíni nǹkan táwọn èèyàn rò nìyẹn tí tí wọ́n bá ní contest ni wọ́n á ti ṣe map hydrological map ìyẹn ọ̀rọ̀ omi hmm. ọ̀rọ̀ ọ̀nà ọ̀rọ̀ ọ̀nà ìlú yẹn pé ibọ̀ ni ìlú wa dé báwo lọ̀nà ṣe máa débẹ̀ òkúta wo la lè fọ́ ibi láti lè yá spart ta lè fi ṣe hmm. tẹ́wọ̀n èèyàn bíi seventy bá agree wọ́n wá sọ pé kẹ́nìkan nu wọn tó lè fi iṣẹ́ ẹ̀ sílẹ̀ kó lọ síbẹ̀ kó so ẹni yẹn gan tó ń lọ yẹn ó sacrifice ni ṣé ẹ rò pé bóyá àwọn eh, prime minister United Kingdom nígbà tó ń bá parí ṣe rò pé wọ́n lówó ju àwọn míì tí wọn ṣe prime minister ni hmm. ṣùgbọ́n níbí ẹnìyẹn máa kọ́kọ́ lówó ṣùgbọ́n ẹ tún lọ wà tó bọ̀ tán ọ̀pọ̀ nínú wọn ní ọdún mẹ́wàá lẹ́yìn tán bá kúrò ńbẹ̀ ìṣẹ̀dá àkọ́kọ́ èrò wọn kúrò nàìjíríà kán lọ bẹ̀ láti bẹ̀rẹ̀ nílùú òyìnbó hmm. ọ̀ owó tán bá kó lọ kán dúró síbi kan kán jòkó pé à wọ́n ra lé sí Dubai wọ́n ra lé síbi kan wọ́n máa gbowó rẹ́ǹtì níbẹ̀ Hmm. kì í ṣe pé wọ́n nílé kan tí jàǹkárì wọ́n sọ pé iye wọn ra ọ̀pọ̀lọpọ̀ wọ́n dẹ̀ ń ṣílẹ̀ wọ́n dẹ̀ bìlí wọ́n dẹ̀ rò pé ọ̀tọ̀ ọ̀nà tí wọ́n ṣe iye kí nígbà téèyàn bá tiẹ̀ sọ pé àìníṣẹ́ àìnírònú ni gbogbo ẹ̀ so pé wọn la ideology yẹn hmm. àwọn tí kì í ṣe pé ọlọ́run dé ideology mọ́ àwọn Awólọ́wọ̀ yẹn o àwọn Nyerere eh, eh. àwọn kíni eh, Patrice Mulumba àmìkan wọn gbà àwọn hmm, jẹ́kọ́lọ́run dá àwọn náà wò kí báwo nílùú ilé ìṣèlọ́wájú tìlú ilé ìlọ́wájú tìlú ilé ìlọ́wájú ìpàwọ́ náà tẹ̀ báwo ni wọ́n ṣe ṣe ètò ọ̀gbìn ọ̀rọ̀ omi ní bá a ṣe ń rí òjò ní hmm. Bisa hmm. ní orílẹ̀-èdè Israel kò sójò. wọ́n sọ bẹ́ẹ̀. omi ẹyọ kan ni wọ́n wọ́n dẹ̀ kọ́kọ́ bọ́ọ̀n náà fi lè ṣe ọ̀yà omi ò dẹ̀ lè jẹ́ yín níbẹ̀ nílùú Dubai kò sójò wọ́n dẹ̀ lu ọgbọ́n yẹn ṣùgbọ́n níbi oníkálukú ṣàfẹ́ lówó èmi ṣáà máa lówó máa lálẹ̀ àwọn ilẹ̀ tẹ̀ ń rà ń sìn ẹnìkan ló rà ń gbà kan hmm. àtòun àti kìnnì ibi ìmí ìgbọ̀n wọn gbà tó ṣe é pé ibà ẹni máa sí gbà tó bá àti kìnnì wọn á tún wú òkú ẹ wọ́n jù ú pọnù síbì kan ẹni míì àtúnra tó ọlọ́run ló nílẹ̀ so wọ́n hmm. pé iye wọn ra tí wọn lè rò pé kí ni ideology tán lè tí wọn lè fi túlù ṣe iye gbogbo wọn ra papọ̀ ni ọlọ́run kó fún nàìjíríà ní àwọn ọ̀dọ́ hmm. àti àbí àwọn ènìyàn kí n má sọ pé ọ̀dọ́ nìkan hmm. tí wọ́n á lè rò ó ní ìlú sílùú ojúlé sójúlé pé kí ni ètò òṣùná tá a lè fi wo orílẹ̀-èdè nàìjíríà yìí tó fi lè di ìlú ṣùgbọ́n tó bá jẹ́ àwọn tó ń dẹ́gbẹ́ nígbà tí ìdìbò bá ti ń dé tó bá ti ń tọ́dún kan síbẹ̀ hmm. àwọn èèyàn sáré ń lẹ̀ pósítà èyí fẹ́ contest nísìnyí báyìí àwọn tó ti ẹ̀ ń gbé ìlú òyìnbó tó bá ti ṣẹ́ náírà torí òṣì pọ̀ níbí tí hmm. àwọn èèyàn ti àwọn ti bí wọ́n dúró wọ́n dúró sí pátì ìpè hmm. tó bá ti ń bọ̀ àwọn àgbò lọ́wọ́ ẹ̀ àwọn kẹ̀kẹ́ wọn sá lọ sí ìlú ṣùgbọ́n gbogbo ẹ̀ náà kò ṣe ideology kò sí nǹkan kan àtàwọn tó ń bọ̀ àtàwọn tó ń bá nílé òpònú amukọ mẹ́kọ̀ọ́lá ní gbogbo ní gbogbo wọn àwọn ìlú tí ẹ̀ ń sá lọ tẹ́ fi ń ṣe kiri yẹn ṣáwọn ni ẹ̀ ṣé wọ́n nílùú ọmọ Amẹ́ríkà ṣó ní UK tó ń sá lọ ni ọmọ Germany ṣó ní France kan tó ń sá lọ ni tí wọn bá lè jókòó kán ronú papọ̀ wípé èmi má dìbò fún mi pé torí pé mo fẹ́ kó fún mi lówó tí mo bá fi lè bá ẹ sọ̀rọ̀ tí o bá ti gbàgbọ́ nínú nǹkan tí mo kọ sílẹ̀ yìí hmm. tí n bá lọ síbẹ̀ kò sí nǹkan tó máa dà fún ẹ wàá lówó ọjọ́ méjì ọjọ́ mẹ́ta nígbà tó bá máa fi tọ́jú kàtàkẹ́ni wàá tún padà sẹ́sẹ̀ àárọ̀ ẹ̀ hmm. so kì í ṣe ọ̀rọ̀ bá ṣe fẹ́ lọ náwó ọ̀rọ̀ pé bí ìlú bá ṣe fẹ́ ṣèlú ètò lè dáa tí àbá ti bẹ̀ sí sọ̀rọ̀ ẹ̀ bẹ̀rẹ̀ sọ́jọ́ pé wọ́n tẹ́yàn sọ́ra àdúgbò bá ti ń rí pé à òun náà fẹ́ lọ sórí ilé ń bẹ̀ ni so àkóra wa sínú pọ sínú góló ìfà àwọn òyìnbó pọ̀ tó ń ṣe wá o hmm. ṣùgbọ́n wọn ṣe wá tó bá ṣe ń ṣe ra wa àwa là ń ṣe ra wa tó jù. lórílẹ̀‐èdè yìí. yẹ́ẹ̀sì o àwa là ń ṣe ra wa tó jù akọ̀ ń parọ́ mọ́ òyìnbó ni òyìnbó ṣe bíbùn tiẹ̀ o hmm. ṣùgbọ́n níbi tá a bá dé níbí hmm. àwọn òyìnbó tó ń ṣe wá ń bá ìṣe báwọn náà ṣe bọ́n ṣe Singapore tẹ́lẹ̀ ẹ mọ bí Singapore bára wọn dé nísìnyí àwọn ìlú Estonia iná àwọn òyìnbó náà gbógun àwọn gbọ àwọn ìlú mi náà gbógun tí wọ́n ń gbà kan náà àwọn náà mọ bí wọ́n bára wọn dé nísìnyí báyìí àwa nítorí pé àní bá ṣe fẹ́ ṣe tiwa ṣé òyìnbó nígbà tó òyìnbó wà bí wọ́n ń ṣe ui nìkan nígbà táwọn èèyàn wá débí nìkan wọ́n ṣe OAU hmm. wọ́n ṣe three other wọ́n ṣe kan ní yìí wọ́n ṣe kan ní later dẹ̀ tí wọ́n ní tí wọ́n rí kan yunifásitì yẹn wọ́n ń discuss oyè omi oyè ọ̀nà oyè nǹkan tá à ń ṣe ní hmm. báyìí òyìnbó lágbára lórí wa mọ́ hmm. ṣùgbọ́n àwa nísìnyí báyìí torí pé àti ẹ̀ lágbára lórí lórí nǹkan kan tá à ń ṣe ní báyìí tí dọ́là tí agbára dọ́là bá gùn sókè ìyà jẹ wá níbí tí àwa bá tó fìyà jẹra wa tí eh, eh, owó wa tó ń lọ sísàlẹ̀ ìyà ọ̀n tá a bá láwọn ọmọ tó mọ̀ tó mọ dọ́là rẹ pé dọ́là àgọ́ sókè ó lọ́dún lọ hmm, hmm. sísàlẹ̀ yẹn o pé oyè a ṣe nǹkan bí à ń ra wa láti ìlú òyìnbó hmm. ọmọ wa lọ sí skul kò ríṣẹ́ kí ló lè fọpọlọ tá a ro gbogbo wọn yẹn tó jẹ́ pé tó bá kàn ti kówó yahoo dé àbí tó lọ ìlú òyìnbó tó kó dọ́là tó ṣe ń sábó táwọn pé àyìn yẹn ti ṣoríire tó bá jẹ́ kéèyàn là ń wò àwọn ọmọ tá à ń bí akànbímọ akànbímọ ṣẹrú ni. ẹ ṣe kọmírèdì gbogbo ara alẹ́ àti rògbòrò àwa nígbàgbọ́ wípé gbólóhùn kan tàbí tí ó mú làákàyè lọ́wọ́ ó ń ta sí yín létí lẹ́ẹ̀dẹ̀tẹ̀ tí ń wòran wa yìí ẹni bá ní kílé ayé ó dáa kó sùn kó dùn gbé ó nìkan kọ́ ni ó jẹ gbádùn rẹ o kọ́mírèdì ẹkùn làtẹ nǹkan ẹ jẹ́ ń béèrè báyìí kó tó di pé àmọ́ ṣẹ̀núndéédé síbí lábala tá a wà yìí àwọn ọ̀dọ́ ò la ideology tó lè jẹ́ kí orílẹ̀-èdè yìí kó tòrò àbí tí fi ṣèjọba. Mm-hmm kí ló wáá dé tó jẹ́ pé níbi ká hùwà jàǹdùkú lẹ́yìn olóṣèlú hmm. ọ̀dọ́ làbà ń bẹ̀ hmm. níbi ká já àpótí ìdìbò gbà hmm. ọ̀dọ́ làbà ń bẹ̀ ẹgbẹ́ òṣèlú kọ̀ọ̀kan wọ́n ń pe kinní kan ní militia wing bàbá ní tara wa jẹ ẹgbẹ́ tọ́ọ̀gì ni ẹgbẹ́ jàǹdùkú ni ṣùgbọ́n tún fi orúkọ pánlé orúkọ gẹ̀ẹ́sì pé militia wing ṣùgbọ́n tá a bá ní ká sọ ojú abẹ́ǹkó ẹgbẹ́ tọ́ọ̀gì ni wọ́n. a rí pé àwọn ọ̀dọ́ ní bẹ́ẹ̀nù àwọn wíńgì wọ̀nyí ká ṣaláàkí lọ́jọ́ ìdìbò ká já àpótí ìdìbò gbà ká sá lọ ká fọ́gò mọ́ àwọn èèyàn lórí àbí kán lọ dóde àwọn tó ń gbé àpótí ìdìbò lọ láàrin inú igbó kán dàbò nù kán ṣe oríṣiríṣi ọ̀dọ́ là ń bá ń bẹ̀ kí lẹ rò pé ó fa gbogbo nǹkan wọ̀nyí àti wípé bó bá ń lọ bẹ́ẹ̀ níbo ni yóò yọrí sí lórílẹ̀‐èdè yìí. ẹ ìbéèrè kan ló ló ló tú gbogbo ẹ hmm. èèyàn mélòó ló di pé ó ń díje tó jẹ́ pé ọmọ bíbí inú àkọ́bí ẹ̀ ló jẹ́ pé pẹ̀lú ara àwọn military wing yẹn. Hmm. Hmm. pátápátá tí ọmọ wọn bá pẹ̀lú àwọn tó ń bá wọn ṣe ó ń coordinate bọ́n ṣe máa ma pé kówó mi kó má bọ́ sọ́wọ́ ẹni tí mi ò ní ṣe wá ní kọ́mọ wọn gbowó dání kó wà ní pòsíṣàn owó tó dáa lè mẹ́rin tó máa fún lówó yẹn hmm. tó bá lọ fún campaign á dúró síbi kan káwọn èèyàn ń gúrùpù wọn ya fọ́tò ẹ̀ mọ́ wọn bì yẹn ṣùgbọ́n tó bá di pé ẹni tó máa lọ lóru pé ẹni máa gba ibà tó máa ṣe kí ní kọ́ ẹ̀ nírọ̀mọ́ ẹ̀ níbẹ̀. Hmm. ẹ lọ wo gbogbo àwọn tó ń pọ̀n tẹ́ tó ń ṣe ní nàìjíríà yẹ bẹ̀rẹ̀ pé bo ni àwọn ẹbí wọn wà hmm. ètò ẹbí wọn bá wà bí ó ṣẹ̀ṣẹ̀ dé ni ẹgbẹ́ international passport wọn kẹ́ wo iye nọ́mbà ibi tí wọ́n ti kàwé ibi tí wọ́n ti ṣe ìtọ́jú nínú ọdún ìlú òyìnbó ni wọ́n délé wọ́n débi wá náwó ni. Hmm. so ohun tá à ń sọ níbẹ̀ ni pé àwọn ọ̀dọ́ tí wọn ò rí ṣe tí wọn ò wá ṣe sọ́rọ̀ ara wọn hmm. àwọn ni wọ́n ń ṣẹ̀dí pé àmì bàtà pẹ̀lú mọ́lẹ̀ kò kọjá kò ṣe ètò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ nígbà àwọn ayé action group yẹn náà àwọn náà ní kò kàn burú tó àkókò yìí tó gbà yìí tó gbà yìí náà ni hmm. ṣùgbọ́n wọn tàn kò sígbà tí wọn yẹn náà ò máa wà kí n ṣe pé nǹkan tó dáa hmm. ṣùgbọ́n ọ̀dọ́ tó bá fẹ́ kóun fẹ́ lọ́jọ́ iwájú hmm. kò yẹ kó fara ẹ̀ lẹ̀ fún yẹn iṣẹ́ tó gbà tó nípa máa fún yín lówó ńlá kan béèrè kó tó béèrè èèyàn mẹ́wàá wọn á sọ mẹ́jọ nù wọn tó jẹ́ pé ibẹ̀ ló gbà kú tẹ́lẹ̀pẹ́ nìyẹn gan kò dẹ̀ ní kẹ́niyẹn má ṣe patí a ṣe patí a náwó agbàgbé rẹ̀ pátápátá kan wò pé so kò sílùú náà táwọn ọ̀dọ́ tí wọ́n á kékeré wọ́n rán ẹ lọ sùkúrù kàwé hmm. wọ́n rán ẹ wọ́n fún ẹ síbi iṣẹ́ ò ṣe hmm. kò síjọ́ tó ní máa jòkó sílé olóṣèlú pé à ẹ fẹ́ kí n pààyàn fún ni màá pààyàn fún yín kí n lè lówó hmm. ẹ̀dẹ̀ tó béèrè lọ àwọn tó ń gbowó yẹn náà mélòó nínú wọn ẹ̀ka mẹ́wàá wọn mẹ́jọ nínú wọn náà kì í ṣòdìdẹ wọn á gbowó ńgbà kan wọn á ra mọ́tò máa kọ́ lẹ́jọ́ tó bá pa ọ́n náà kó di senator kó wá jẹ́ ọmọ ẹ̀ ló máa ṣe number one number two number three militia group kò ń ṣẹlẹ̀. Hmm. kódà kí ara àwọn ọmọ yìí gan kó ló ń fẹ́ fẹ́ ìkànnà àwọn ọmọbìnrin olóṣèlú náà. ẹ̀yin máa mọ̀ pé kò ní ṣẹlẹ̀ <laughs> gbẹ̀gà tó dà mí lẹ̀ ó dà àlejò wa kí àti ọmọ ṣẹnu dédé síbẹ̀ jẹ́ ń béèrè báyìí gẹ́gẹ́ bí àlàyé yín ìjọba ológun ti wá wọ́n ti da gbogbo ideology rú gbogbo àwọn ideology tó dáa tí ló fi ń tẹ̀ wájú tẹ̀ wájú wọ́n jájọba gbà mhm. wọ́n da gbogbo ideology rú rabaraba rẹ̀ ló sì bá wa débi tá a dé lónìí ẹ jẹ́ wọ́n á béèrè ọ̀nà wo là á tọ̀ ìgbésẹ̀ wo là á gbé kí là á ṣe tí àtọ̀dọ́ àtàwọn àgbàlagbà tó wà níjọba hmm. tí ideology yóò fi padà wá tí ò ní jẹ́ pé bá a ti kówó jẹ bá a ti di mílíọ̀nù bá a ti doni mílíọ̀nù náírà doni mílíọ̀nù náírà ni gbogbo ọmọ ń lépa ṣe ideology àti tún nǹkan ṣe wọ́n ní òpópó mọ́kà ò mọ́ roro àwa mọ̀ pé kì í sọjọ́ kan lòkókò mọ́kà fi mọ́ roro àwọn ẹbọra kọ́ ló sì tún mọ́kà ṣe àwọn èèyàn bíi tiwa ló tún ṣe bó ni ideology àtúnṣe òun bó ni ó ti tún wá padà wá báyìí fún àwọn tó wà níjọba lọ́wọ́lọ́wọ́ àtàwọn tí ò tí ì débẹ̀. atọ́kùn ẹ tàbá tọ́lọ̀ bá fẹ́ ṣẹlẹ̀ ká má ti bẹ̀ kíkọ́ sọ tàwọn tó wà níjọba ká kọ́kọ́ sọ ọkàn tí àwọn tí ò tí ì déjọba ọkàn tí wọ́n ní àwọn òyìnbó kọrin kan wọ́n ní the answer my friend is blowing in the wind the answer is blue ni wípé ìdáhùn sí ìbéèrè tẹ́ ìbéèrè yẹn ó wà lókè báyìí ìwọ ni ò fẹ́ rí àwọn ideology òwòye táwọn èèyàn tó bá béèrè ìbéèrè hmm. tó ṣìwé tó béèrè tó kàwé tó dẹ̀ béèrè pé àwọn tó ti ṣe níwájú báwọn ṣe ṣe tó wá improve ẹ̀ ideology ẹ̀ máa béèrè àwọn gbé Marx àwọn kan táwọn ka Marx wọ̀nyẹn kọ́lẹ̀ ní àwọn ìlú kọ̀ọ̀kan I'm talking of United UK ìgbà because he, uh, he was German ló wà ní eh, UK àwọn nǹkan tán kọ́lẹ̀ làwọn eh, Vladimir Ilyich Lenin táwọn ẹ̀ tó ń tán fi ṣe revolution wọn tán dẹ̀ bọ́ lọ́wọ́ kínní nísìnyí báyìí ogun Ukraine àti Russia ṣé wọ́n bí Russia dá ní 1890 kí wọ́n sọ pé àwọn fẹ́ máa bá ìlú kan jà ni torí pé nísìnyí báyìí wọ́n sọ pé tamẹ́ríkà bá kọjú ìjà sí wọn pé àwọn akọjú ìjà tamẹ́ríkà padà sórí hmm. pé agbára tí wọ́n ti ní from their ideological differentiation ẹ má bínú pé mò ń sọ hmm, òyìnbó nígbà yẹn pé wọ́n da so nǹkan tí mo fẹ́ sọ nísìnyí wípé kò sí ọ̀lẹ òun ló ń pa wá tí má sọ pé a fẹ́ sọ̀rọ̀ àdé ọlọ́dún náà pé jùmídélé mo fẹ́ contest wọ́n sọ pé tó o bá contest kì í ṣe eh, ẹni tó bá ti ní ètò pé dandandan bàbá wa Fáṣọ̀rántì ó pẹ̀lú àwọn tó lead ideology àwọn ọmọ Awólọ́wọ̀ nígbà yẹn hmm. l'Ondo state níbi wọ́n ní pé à ó di tó ń sìn báyò ẹ̀yin náà ẹ̀yin lẹ ṣáájú ẹ wá ṣe gọ́vnà ó ní ìyàwó òun ṣe ẹ̀kú pé àwọn oríṣi òun dẹ̀ ní àwọn nǹkan tóun fẹ́ ṣe pé níjà ìpẹ́ kán jẹ́ kẹ́ni mi ṣe lára wa òun ló bí tí bàbá wa dé farati tó fi di gọ́vnà tó tàdéọ́lọ́jì bá wà tí wòye bá wà kì í ṣọ̀rọ̀ ẹnìkan pé àfẹ̀mí àfẹ̀mí ló gbọ́dọ̀ contest hmm. ẹ máa pọ̀ tẹ ní òye yẹn tó àwọn tó ti fi yí tí òye yín tó jẹ́ ọ̀kan ṣoṣo àwọn táwọn ẹ máa sọ pé àwọn ní àwọn Ọbásanjọ́ àwọn kìíní pé ìgbà tán dé ìgbà tán déjọba tán ṣe kìíní kan nígbà táwọn èrò ń sì tí wọ́n gbàjọba àwọn kìnìyàn they were eh, eh, eh, social economic dollars hmm. iṣẹ́ tí wọ́n kọ́ wọn kàn dáàbò bò lù kàn yìnbọn bọ̀wọ́n nítorí pé ìbọn yẹn kó láti lé gbogbo èèyàn sẹ́yìn tán gbàjọba gbàtán débẹ̀ kò sí ikán ní wọn gan gòwọ́n nígbà tán fi síbẹ̀ tó fi kí ló máa ṣe ó lọ wáwó lọ́wọ́ wá pẹ́ká lọ́wọ́ lọ wàrọ̀ wá kó wá ṣèjọba yẹn ìjọba tiẹ̀ tiẹ̀ ti nítumọ̀ díẹ̀ nígbà tí nígbà ti tiẹ̀ kó tó di pé kìnìún dẹ̀ ṣe pẹ́ ńbẹ̀ torí pé Awólọ́wọ̀ ló dídì ìlú à ń ronú fún un nígbà yẹn ṣùgbọ́n lẹ́yìn pa tètè èrò ti tiẹ̀ ó kéré ju Awólọ́wọ̀ nígbà yẹn bọ̀ kí ló tó jẹ́ pé Awólọ́wọ̀ lọ́wọ́ ló lọ gbé láti inú ẹ̀wọ̀n wá nígbà yẹn so ẹ má fi ọ̀rọ̀ òye ọjọ́ orí kẹ́ fi wò ó nǹkan téèyàn bá mọ̀ tó hmm. gbàgbọ́ nínú ẹ̀ hmm. tó dẹ̀ ń kọ́ àwọn èèyàn pé ah, báyìí báyìí báyìí ló ṣe yẹ kó rí ìyẹn àwọn lára àwọn yẹn bẹ́lẹ̀ ò bá ráyè ilé aráyè bẹ́lẹ̀ ò bá ráyè ilé aráyè ṣùgbọ́n tó adélọ́dẹ bá jẹ́ pé èmi ló gbọ́dọ̀ contest ilé ìbólọ̀ contest ilé ìbólọ̀ contest ilé self adulation ni hmm. ìyẹn ni pé tó bá kú kọ́ṣẹ́lú yàn ní lọ́wájú ni hmm. ọ̀pọ̀lọpọ̀ ń tá a mọ̀ lé ní ohun tó ń kọ́ wa ní ilé-ìwé ni ọ̀pọ̀lọpọ̀ tíṣà wọn yẹn ti kú ọ̀pọ̀lọpọ̀ wọn ò gbọ́n wọn ti kọ́ wa wọ́n tún gbé òye yẹn sílẹ̀ àwa tún gbé àtúntọ́ mọ́ so àmọ̀ ìgbà táṣọ dọ̀tí ìgbà táṣọ dọ̀tí ìwọ hmm. ọmọ gáràjì kò sí nǹkan tó kàn pẹ̀lú aṣọ dọ̀tí aṣọ dọ̀tí hmm. so ideology nìyẹn knowledge ideology comportment uh, uh, attitude mm. those are also ideology mm. so tá a bá wò sí ìlú báwo ni ìlú bá ìṣe yẹ kó rí àwọn àṣà wo ni ò gbọ́dọ̀ kú àwọn kẹ bí a ṣe ń kíyàn níbí bá ṣe ń ṣe kíní nǹkan kí ni àwọn ipa ẹ̀ àwọn nǹkan kéékèèké kéékèèké yẹn ló culminate into practical socio economic ideology àwọn ìlú kan àti pé tourism nìkan ni wọ́n ń tà hmm, hmm, ẹ wo ẹ wo ẹ eh, wo Dubai hmm, wọ́n ń ta tourism wọ́n ń tẹ̀ kí ní kan eh, eh, architectural technology àwọn nǹkan tí wọ́n ń tà níbẹ̀ nìyẹn ìdí wọn dẹ̀ ó dẹ̀ kò kì ṣe oil tá n rí oil wa ń bí àwa kọ́ la ní àwọn ìlú mi ló ń gbòó àwọn ìlú mi ló ń fà sókè àwọn ìlú mi náà ń tà ń tà fún àwọn ló ń jèrè ẹ̀ àwa kàn bá wọn jí nú ẹ̀ ní so a ní nǹkan kan níbí báyìí so there is no ideology that discusses kó kó sọ nǹkan so tó bá jẹ́ pé àwọn ọmọ pé à kémi náà kí n dé ibẹ̀ kí n wà ní sàmọ̀ NNPC kí n lówó àmùkù mẹ́kọ̀ọ́ òmùgọ̀. Ah! <laughs> Eh, ó dáa bá a ti ń dágbére gbogbo àgbáyé ní ń wò wá báyìí níbi gbogbo tá a ti ń sọ Yorùbá lágbàáyé ni wọ́n ti ń wo ètò yìí kí làmọ̀ràn yín sí gbogbo ọkàn tí ń wò wá. ayé tá a wà yìí kò sí ìwé tó fẹ́ kàn sí báyìí tó lè rí láyé tẹlifóònù Hmm. so kò sí ìmọ̀ tó fẹ́ wá tó lè wá má kánjú sọ pé o fẹ́ ṣe olórí o fẹ́ contest kọ́kọ́ lọ wá òye ìmọ̀ tó máa jẹ́ kí ìlú ẹ̀ kó lọ síwájú kó má dẹ̀ jẹ́wọ́ nìkan kẹ́ ẹ pọ̀ tó yé tó bá ti ṣe yẹn bó lọ jọba ìtìjú lọ́ọ́ bá dé hmm. torí wàá lówó níbo tó bá dé o ka ọdún mẹ́wàá lẹ́yìn ìgbà yẹn lọ́nà ẹ̀ títì lọ́ọ́ jẹ. Hmm. kábíyèsí olódùmarè olúgbénga <laughs> ọ̀rọ̀ lódìlẹ̀ yìí eh, kélédùà kó ran gbogbo ọkàn tí ń wò wá àtàwa fúnra wa tá à ń ṣètò kọ́lọ̀ kó ràn wá lọ́wọ́ àti jákòdá fún orílẹ̀-èdè nàìjíríà ọwọ́ gbogbo wa ló wà o. a ti gbọ́ ọ̀rọ̀ pàtàkì lẹ́nu comrade olúṣọlá akínbínú tí wọ́n jẹ́ ààrẹ fún ẹgbẹ́ ọ̀dọ́ ondo ekimogun youth congress láti bá wa sọ̀rọ̀ látẹ̀ kan ṣùgbọ́n orílẹ̀-èdè yóò dáa bí gbogbo àtàbá pa èròǹgbà wa dà pé kò pọn dandan kó jẹ́ pé èmi ni n ó ṣe ààrẹ ṣùgbọ́n ká kó àwọn èròǹgbà àjọ ideology tó lè jẹ́ kí ìlú wa kó tẹ̀síwájú hmm. ọ̀dà níbi láti máa eh, ṣẹnu dédé síbí lábala yìí ká lè kọjá lọ sí abala àbòmí lórí ètò gbàgede ìlú yìí àlejò wa ẹ kú làtẹ̀ nǹkan o. ẹ ṣeun atọ́kùn ẹ̀ dẹ̀ ṣeun ẹ̀yìn ẹ̀yàn wálé. <laughs> ṣé tá bá pè yín wá sórí ètò ṣé kò ní rí bí pé à ń yọ yín lẹ́nu báyìí torí ó mà ti níye ọ̀sẹ̀ ó níye ọjọ́ tá a ti ń pè yín pè yín lórí aago ṣé tá a tún wá pè yín lọ́jọ́ mi pé àlejò wa o ẹ máa bọ̀ o ẹ wá bá wa sọ lórí ètò ǹjẹ́ ẹ ti ráàyè báyìí. olùfẹ́ ọlọ́run ni láti bá àwọn èèyàn wa sọ̀rọ̀ àdúrà níbẹ̀ kéèyàn kan méjì kan kí wọ́n mọ̀ ọ̀rọ̀ yìí lò tó bá jẹ́ pé ilé náà lèmi náà lè máa fi contribute sí ọjọ́ ọ̀la nàìjíríà hmm. mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún oore ọ̀fẹ́ yẹn mo sì fi àyè ilẹ̀. ẹ ṣojú òní tì yín ẹ ṣojú gbẹ̀ngà o jẹ́ máa kọjá lọ sábàlá tó kàn lórí ètò yìí. Hmm. Kaftan Television Yorùbá kárí ayé sá ni ń rí wa iṣẹ́ ń bá ayé láyàn láàyò àṣà Yorùbá kò gbọ́dọ̀ parẹ́. Kaftan Television Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà ẹ gbọ́dọ̀ yí kúrò ń bẹ̀ o ẹ máa wò ó. Kaftan TV Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà akínyín káàbọ̀ padà ẹ̀yin ará ilé tí ẹ ti ń wò wá ẹ abala táwọn fi káàdì ètò ńlẹ̀ ní òde tòní ni àwa wà báyìí abala ilé tí ọ̀fẹ́ abala ilé tí ọ̀fẹ́ ẹ níbi tí a ó ti máa bá yín ké gbàjarè sí hmm. àwọn alágbára ìlú níbi tí bàtà tó ta yín àwọn alákòóso níbi tí bàtà tó ti ń ta yín lẹ́sẹ̀ lórí ètò yìí ènìyàn àti máa ń fi ń tó ìjọba létí ẹ mọ̀ pé àwa ni afárá tó so aráàlú àtijọba pọ̀ lórí ètò gbàgede ìlú yìí gbogbo ohun tí ẹ bá fẹ́ kí ìjọba ó ṣe ní ìletò yín nílùú yín ẹ fi àtẹ̀jíṣẹ́ yín ṣọwọ́ sí wa ẹ sì lè pè wá bàbá ti parí ètò yìí tán àwọn ò fi gbàjáre yín un a fi tó ìjọba létí ẹ mọ̀ pé kí ìlú kó lè tòrò ẹni a fi ń ní àwọn olórí tá fi ń ní àwọn aláṣẹ ìlú elétí gbàròyé ṣe làwọn aláṣẹ ìjọba wa kí ló ń ṣẹlẹ̀ lọ́dọ̀ yín ẹ̀ tẹ́ fẹ́ jẹ́ kí ìjọba ó mọ̀ ẹ̀ nọ́mbà tí àwọn olójú wòran yín ènìyàn pé o bó sì jẹ́ àtẹ̀jíṣẹ́ yóò dọ̀dọ̀ wa àjọṣepọ̀ oníbàjẹ́ torí fún ìgbélé gbádùn yìí náà ni a wà fún àwa tá a wà nú òtútù yìí tá a tún làágùn fún ìgbádùn ẹ̀yin aráàlú ni ó dáa láti ìlú èjìgbò ní ìpínlẹ̀ ọ̀ṣun àwọn èèyàn ìlú èjìgbò wọ́n ké gbàjarè sí wa lórí ètò Olú Gbénga hmm. wọ́n ní láti ìgbà tí ìjọba orílẹ̀-èdè nàìjíríà tó ti ti bọ́dà sẹ̀mẹ̀ wípé àwọn ọmọ Èjìgbò eh, tó wà ní ilẹ̀ Côte d'Ivoire pé wọn ò láǹfààní àti padà wálé mọ́ láti ìgbà náà pé wọ́n lọ lọlidé lọ́hùn ni tí ìjọba tó sì gbé bọ́dà orílẹ̀-èdè Nàìjíríà tó gbé tìpa ní bọ́dà sẹ̀mẹ̀ ni o wípé àwọn ọmọ wọn wọ́n wà lọ́hùn hmm. kódà wọ́n ní èyí tó dùn àwọn jù ní pé àwọn ọmọ sùkúù pọ̀ lára wọn hmm. tó sì jẹ́ pé àwọn ní ń tọ́jú àwọn òbí wọn níhìn pé ọ̀pọ̀lọpọ̀ àwọn arúgbó ni wọ́n ti hmm. kú kalẹ̀. tó sì jẹ́ pé àwọn ọmọ yìí náà ní bá mi gbé gbá bá mi gbé àwo. ní ń tọ́jú àwọn òbí wọn hmm. wọ́n ní àwọn sì ti gbé ìgbésẹ̀ tó pọ̀ tí àwọn ọba àlú tó ti sá dọ́dọ̀ ìjọba pé àwọn ọmọ ìwọ̀n ráàyè wá lé o akẹ́gbàjarè sí yín ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ẹ bá wa ké sí ìjọba àpapọ̀ èyí tó dùn wájú ni pé wọ́n làwọn ọmọ sùkúù ń bẹ lára wọn hmm. tó jẹ́ pé wọ́n ń lọ sí sùkúù lólẹ̀-èdè nàìjíríà ṣùgbọ́n lákòókò ọ̀lídé tán lọ sinmi ní ọ̀hún hmm. nílẹ̀ Côte d'Ivoire ni ìjọba sì ti bọ́dà mọ́ wọn tí wọ́n ní wọ́n ti sa gbogbo ipá láti jẹ́ kí àwọn ọmọ kí wọ́n wá sílé àwọn ọmọ ráàyè wá sílé o ìjọba àpínlẹ̀ Ọ̀ṣun lábẹ́ gómìnà wa Oyètọ́lá abẹ̀yìn o ẹ gbìyànjú ẹ dìde ẹ ran àwọn èèyàn yìí ẹ ràn wọ́n lọ́wọ́ ojú òní tì yín gómìnà Oyètọ́lá hmm, Olúgbénga hmm. bó o bá a gbàgbé gómìnà pínlẹ̀ Kánò ó ké gbàjarè kan ní lọ́ọ́lọ́ yìí ó ní àwọn akómọ̀lú jẹko ó ní wọ́n rọ́ wọlé sí orílẹ̀-èdè Nàìjíríà láti orílẹ̀-èdè bòmí ó ní ó bani lẹ́rù gómìnà Abdullahi Ganduje ní ìpínlẹ̀ Kánò ló ké gbàjarè tí ò tí pẹ́ ni o hmm. ó ní àwọn akómọ̀lú jẹko pé bá ti ń rọ wọlé sórílẹ̀-èdè nàìjíríà tí ohun ìjà tó ohun ìjà ó bani lẹ́rù jọjọ ó ló bá yàn lẹ́rù ó ló bá yàn lẹ́rù o nígbà tí àwọn ààrẹ àwọn àjèjì gòdògbò tó bá ń wọlé sórílẹ̀-èdè nàìjíríà nílẹ̀ bàbá wa hmm. táwọn ọmọ onílùú tán lọ sórílẹ̀-èdè bòmíì tán ráàyè wọlé mọ́ hmm. ẹ̀yin ìjọba wa ìjọba àpínlẹ̀ ọ̀ṣun ẹ bá wa wo ọ̀rọ̀ yìí dáadáa o ntẹ́ ẹ bá ṣe táwọn ọmọ yóò fi padà wálé àyàn ọlọ́run ó ràn yín lọ́wọ́ o ọkọ ọba adáọba kò ní kọ́ yín lẹ́sẹ̀ gómìnà Oyètọ́lá o. ó dá ẹ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ lẹ́nu àwọn aráàlú fúnra wọn kó tó di pé a máa palẹ̀ ètò ìmọ̀ fún tòní. wa mo ti dẹ̀kẹ́ bá wa fi sórí afẹ́fẹ́. lójúgbò. bẹ́ẹ̀ ni twenty twenty ni wọ́n ti ti bàtà sẹ̀lẹ̀ ọmọ wa ń bẹ ní Côte d'Ivoire tí wọ́n lọ lọ sílé ládùn àwọn òbí wọn wọn ò tí ì ráàyè padà wálé ọmọ pólì ń bẹ lọ́ọ̀hún ò ráàyè wálé nígbà tí wọ́n ti bọ́dà gbogbo ọrọ̀ ajé wa pátá ọ̀hún lọ́wọ́ arúgbó mi ti kú kalẹ̀ torí bẹ́ẹ̀ náà ni wọ́n ti ń fi jíjẹ mímú ránṣẹ́. Hmm. ìjọba tíjú ànúwò wá nílùú Èjìgbò Ọ̀ṣun state. Hmm. wọ́n pàtí bọ́dà tẹ̀mẹ́lẹ̀ káwọn èèyàn wo lè wálé arúgbó mi ti kú kọ̀ọ̀hún ẹlòmíì ti kú kalẹ̀ gbà tí ọ̀rọ̀ ọ̀ma rẹ̀. wọ́n tíjú ànúwò wá o ọlọ́run máa fún yín sí o. kí ló kọ yín gangan? èmi ni oyèdélé akíndípò láti èjìgbò. ọ̀rọ̀ nánà lẹ ti gbọ́ yìí o gbogbo ẹ̀yin aráalé gbogbo ẹ̀yin olùwòran wa ẹ̀yin tẹ́ bá tún súnmọ́ ìjọba ìpínlẹ̀ ọ̀ṣun ẹ̀yin láwọn ìlú tó kù láwọn ìpínlẹ̀ tó kù ẹ̀yin gómìnà ẹ̀yin sínétọ̀ ẹ̀yin rẹ́ẹ̀pù ẹ̀yin tí bẹ́ẹ̀ lẹ́gbẹ̀mọ aṣòfin ní ìpínlẹ̀ ọ̀ṣun ẹ bá wa tanná wádìí ọ̀rọ̀ yìí kí ẹ sì bá kọ́ ọmọ padà wá sílé láyàtà láàfíà kí àwọn ará èjìgbò kí wọ́n lè fòfáyọ̀ àjọṣepọ̀ wa òkùnkùn ní bàjẹ́ Olúgbénga já máa fèé ṣe lọ lónìí torí àwọn àgbàlagbà lọ wọ́n bọ̀ nígbà tí wọ́n padà dé wọ́n lè pé ìpéjú làlàfìlà tó bá ti kọjá pé ìpéjú ó di dọwọ́ òtútù. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni <laughs> ẹ̀yin ará ilé ẹ ṣe ẹ kú ìwòran wa torí àwọn yorùbá bọ̀ wọ́n ní bàbá fẹ́ ni àkínwò rẹ ni hmm. ẹ ṣe púpọ̀ àdúpẹ́ lọ́wọ́ yín ojú òní tì yín ẹ ní dààmú láyé ẹ ibi táwọn á fi ètò rọ̀ sí lónìí lélẹ́yìí ẹ orúkọ tèmi kò wá padà orúkọ mi ni olúwa gbémiga sàláwù ni bàbá tó bí mi lọ́mọ mò ń fàsìkò ìdágbére fún yín pé ó dàbọ̀. <laughs> ó dáa lórúkọ àwọn ọlọ́gàá àtàwọn aláṣẹ ìkànnì yìí lórúkọ ọ̀gá wa ní Stephen Adéwálé lórúkọ olóòtú ètò yìí ọ̀gbẹ́ni Fẹ́mi Adégúnlẹ̀ lórúkọ fọbara déédéé ẹ̀yàn lọ́wọ́ bọ́tìnì wa ti ń tari wa sórí àtẹ́gùn yìí lórúkọ wọn ńlẹ̀mí Cephas Olúwafẹ́mi ọmọ Akérèdọ́lù èmi tí gbogbo ayé ń pè ní baba JP ọba àlù kan àkànní olóhùn iyọ̀ ni mo fi ń wí pé bólúwa bá fẹ́ lórí ètò gbàgede ìlú yìí ọ̀sẹ̀ tí ń bọ̀ látúnbára wa pàdé tájọ jẹ ìgbádùn ètò yìí èmi làkàn ní ìkọ́ olókun ọ̀la orí mọ́làfẹ́ ọmọ agbádé gẹ̀ẹ́sìn orí adẹ́rìnrán bàbá mi lẹ́fọ̀n alààyè kójó mọ́kàtúnrí o láyọ̀ lápàdé lọ́sẹ̀ tí ń bọ̀.